ó lágbára ọ̀hún hmm. àmọ́ nǹkan tó ṣẹlẹ̀ sí arábìnrin ṣùgbọ́n dìwé bó ṣe ṣàlàyé ọ̀rọ̀ fún Oríyọmí Hamzat ẹ wò pé ẹ kọ́kọ́ wò pé àbí nǹkan ṣe ni àbí nǹkan ò ṣe ni but mo fẹ́ kẹ́yìn náà wá wò ó kẹ́ wá wò bóyá nǹkan ṣe arábìnrin tó tọ́ àbí nǹkan ò ṣe but èmi believe pé mi ò rò bóyá nǹkan ṣe tán fi dé lọ́wọ́ dé tán fi di ẹsẹ̀ bẹ́yẹn ẹ jẹ́ ká wá lọ gbọ́ nǹkan tí arábìnrin tí ó sọ fún Oríyọmí Hamzat. from. ọmọ àpapọ̀ ọ̀dọ̀ ni mí ní ìlú agolóloko ní ìgbẹ́jọ́ ní iwájú ilé ìbàbọ̀ onílù tó ń jẹ́ pàtà ìlú ní àpapọ̀ ọmọdé. lẹ́gbẹ̀ẹ́ lẹ́gbẹ̀ẹ́ ìgbẹ́jọ́ báyìí nílé. ìjẹ́jọ́ gangan nílé mi lọ́dọ̀ àwọn bàbá táwùtà. lọ́dọ̀ àwọn Jímọ̀ ní hmm. gbogbo bàbá bàbá mi ni adínìkiri ó kú ní láti èmi ò sá ní o wọ́n ní kí n máa bọ̀ òrìṣà láti twenty twenty but I like fashion anything I want to slay twenty twenty one wọ́n tún pè mí wọ́n ní Ọ̀ṣun ní mi tó máa lọ Ọ̀ṣun mo ní ẹ̀ẹ́dẹ̀ta ni mo fẹ́ ṣe ní ilé ìbọ̀sùn ayáde ṣọ́ọ̀bù ṣọ́ọ̀bù ẹlẹ́kejì tí mo gbà ní ìsìn ní ológun ẹrú ní ìsísan owó bọ̀ mo ti lọ wò ọjọ́ tí mo lọ wò náà ni mo rán lórí mi ṣe pápá. according to this one married pé a lè máa Papa. I have my own house which I'm paying my own rent on my own ó máa wá sílé mi ìbọn tó bá wà nìkan dáná fún un torí pé nǹkan tó ṣe ó dùn mí gan ọdún wa sọ pé aládùúmẹ̀tì máa fẹ́ fẹ́ ra wa a jọ ń ṣe boyfriend and girlfriend lóyún wọ̀ mo dẹ̀ sọ fún pé I never aborted before I mean the day they abort ó dẹ̀ lóhun náà lè sọ pé kí n ṣẹ́ ní èdè tí mo wà mo wà twenty two years ìgbà tí mo lò ó. that was uh, twenty uh, twenty one. òpè tí mo ṣe freedom tó two months after ni mo lóyún ìṣẹ̀lẹ̀ sọ are you taking the are you accepting the pregnancy or you are rejecting it so that my mọ̀ tó yí i'm not just blessed person mo jẹ́ ẹnìkan tó yẹ pé mo láì kí n máa ṣiṣẹ́ anything tó bá ti lè yọ owó lẹ́yìn kí n pààyàn mi lè pààyàn gbọ́ ẹni tí tó bá jẹ́ pé kéèyàn ń tà yóò lè yọ owó mo lè ṣe ó lè fẹ́ gbé o máa accept ẹ̀ àbí ẹ̀ máa ṣe responsibility oṣù kan tí mo kọ́kọ́ lóyún ó ṣe normal nígbà tó oyún mi wọ two months ó change he abandoned me at my mom uh, my daddy sister place kò tiẹ̀ bá mi ṣe kankan tí bá dé òun lọ́wọ́ ẹ̀ á máa ṣépè fún mi kí ló ṣẹlẹ̀ are you not the one that you, you are the one that is responsible mi ṣá sọ̀rọ̀ mo lọ shop mo tẹ́kẹ̀ ara mi mo wẹ̀ eh, private hospital ni mo lò ní challenge mo dẹ̀ ń lọ ìjọ mi tó bá fún mi lọ́wọ́ antinanta màá lọ tó bá dẹ̀ fún mi I will go myself and I'm fine I'm living alone I'm paying my shop rent my house rent I'm paying it all my own nobody cares about me because I don't have family I have family but they are useless and I don't mi ò láìkí máa fi tèmi kí máa fi ní ẹni bọ́ọ̀lù anybody I stay on my own That's tí mo dẹ̀ bímọ ó only me one eight months I'm still in my daddy's sister's place I just, mama lost all lọ sọ́dọ̀ ẹ̀dẹ́lẹ̀ ìgbà yẹn ló ń dọ́lọ́ ẹ̀yẹ lé ní gọ́pà tẹ̀síwájú mo máa lọ sọ́dọ̀ ẹ̀ once Mama lost all the ẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan tó bá ní kí n wá ìjọ mi mo lè sọ pé mi ìwà pé nǹkan tó ń ṣe mi ò láìkẹ̀ ibi tí mo grow tí mo dàgbà sí ibẹ̀ náà ni mo lóyún sí àwọn èèyàn wá ń wò mí ní west láti to cut the story short ìgbà tó yún mi wá wọ eight months mo wá pè mo gbé ṣe pé mi ní parọ́ ó ní tí mo bá fi lè bímọ síbi tí mo ti ṣe ọmọ gbé báyìí báyìí báyìí ló máa wù fún àyíká àwọn àyè ilé ìdùnnà ẹ̀ ló kọ bẹ́ẹ̀ ó sàṣẹ pé àdébìtì yàwó lè àdébìtì tó ṣe tó ṣàṣọrọ̀ and I don't care I don't give a damn bọ̀ nǹkan tẹ́mi fẹ́ sọ fún ẹni wípé tí bá fi lè bímọ sí bíbá igun yẹn máa jà ẹ́ tó ti mọ́lẹ̀ sọ̀rọ̀ bíbá ìbá tún fún ẹni pé tó yẹ kó òní ní owó náà òní rọ́wọ́ mú. ó ṣàṣọ ó ṣàyà ó ṣàjọ pé tó ṣàpè ní ẹ àṣìkan ni kíní kan ń ṣàlọ ó ṣàbímọ sọ́dọ̀ ẹ̀ lédè kan ọjọ́ tí mo bímọ kò wá wò mí lọ hospital ó wá bọ̀ ó pẹ́ kó tó dé nígbà tó dẹ́ẹ̀dì ń jẹ sọ pé à ẹbí ò bá ò ní o ẹrọ ọmọ mi ò tí ì pé o oníṣẹ́ mi ti yà wèrè ní kí ni mo fẹ́ sọ nígbà tí nìkan mo ṣáà pé fún mi I did not see anything you don tell me that eh, I don't have money o I can't buy anything o I can't ṣe kìíní kan you don't have money you are using iPhone eleven Pro Max you don't buy phone for me I don't care I don't ask you to buy me phone I'm using small item like this one my mind tell you why my iPhone ti mo lò ó ti pẹ́ two years lọ́wọ́ mi iPhone yẹn gan ó eh, phone ti mo lò yẹn gan ó jọmọ mi lọ àìtẹ̀ kékeré báyìí mi rà ní seventy thirty something thousand mo rà nígbà yẹn àbí mi yes like thirty two thousand mo rà but this is the phone i'm using i i am not a slave queen please sọ pé kò ra phone fún mi you are using iphone eleven pro max you are using iphone eight you are using two iphones i beg you to give me the iphone eight you that you cannot give me i don't see anything mo wá sọ pé o ò lówó lọ́wọ́ o ń lo iphone eleven pro max o wá fẹ́ lọ change ẹ̀ kí tó bímọ ó ní owó kan tó yẹ pé wọ́n sẹ́ndì sí ẹni yẹn dẹ̀ ní kó máa mú lọ mo dẹ̀ ibi gángan ni mo dẹ̀ sọ fún mo ní tó bá jọ bóyá ó kò sùkọ́ tí màá bímọ ẹnì kan máa fún ẹ lówó owó yẹn dẹ̀ lélẹ̀ o gbọ́dọ̀ fún mi ní cut níbẹ̀ o ní there is no problem ẹni yẹn fún ní two fifty thousand kò mẹ́ni yẹn rí wọ́n sẹ́ndì ẹ̀ sí mi wọ́n ní kó máa mú lọ tó bá débi báyìí mo lè tọ́ ó dẹ̀ sọ pé tó bá fi lè rí bẹ́ẹ̀ wàá ra fóònù fóònù wàá ra iphone eh, seven plus fóònù mo ní mo ti lọ owó yẹn wá wọlé ó dẹ̀ change attitude ẹ eh, I should not tell you anything I don't want to be mad nìkan ní ìsọ́nìtì òun lọ iphone eleven pro max ó wá lọ change ẹ̀ sí iphone twelve nítorí mo bímọ I don't see anything torí èyí ò kí pariwo mo máa ń fọlá àti mú dání ọmọ alára mo wá pè gbàtà dé rí mo ní ayọ̀ lẹ́mi tẹ́ ìsọ o ò mọ mílíọ̀nù tí mo jẹ́ tó yẹ ló fi bá mi sọ orin gbogbo rẹ̀ tó ṣe ẹ tó bá sọ pé tomi báwo omi ò gbé lọ ni they are promising me what you can never do for me wọ́n ní fẹ́ wọ́n mu ṣọ̀wọ́ sí ṣé mo ti yà wẹ̀rẹ̀ ní ẹ fẹ́ bàjẹ́ ni o ní òkè do whatever you like I will not say anything. iṣẹ́ kí ló ń ṣe. kò ṣiṣẹ́ dẹ́gbà ló kọ́. ó yà wù. èmi ò mọ ìmọ̀ ìtọ́sí lọ́wọ́. ọlọ́run kan tẹ́lọ̀ bá mi mà bóyá máa tẹ́lọ̀ mi lẹ́nu asán gánà gba àìdọ́lù. wọ́n kọ́ ti abẹ́mi ìgbà tí mo bímọ lọ́mú yẹn máa bọ́ọ̀mù tó hìn bí mo dẹ̀ mo dẹ̀ ṣe ń bleed lọ́wọ́ mo wá sọ fọ́lọ̀ pé ọlọ́run jò rí pọ̀ jù ibo tiẹ̀ ìgbẹ́t mi pé ó dì náà ìgbín ó máa wá jẹ́ pé mo rí ọmọ tí mo jẹ́ since that time I gave birth ó sì rówó ná díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ nígbà tó wáyá tí mo bímọ tí mo kó lọ títì tá a ṣe némì ọjọ́ némì gan kò raṣọ némì fún mi kò rẹ́ ní tì I did it for myself tó bá tó bá ń bọ̀ ní ìsìn kí má lè là ìyẹn a ṣe némì kí la ṣe némì sí tán báyìí lókèjì némì báyìí mo bá bẹ̀rẹ̀ sí sí wọ́n ṣàgbèrè lọ sí ìlú wa wọ́n tọ́jú mi mo sì kì ní june ara mi yá ní ọgọ́ mo sì kì ní june ara mi yá ní august iye ọkọ mi ò wá kí mi fò wá wò mí o ìgbà tó ń gbé mi káàkiri àwọn náà jọ ń gbé mi káàkiri àgbà tí mo ti lọ lúwa báyìí wọ́n gbàgbé mi ni ìgbà tí mo dẹ̀ bímọ ìyá ọkọ mi ní ọmọ tó ń kọ́ lọ́wọ́ three months years old lọ́mọ yẹn nígbà tí mo wà ní oyún àjọ wà ní oyún ni bọ̀ wọ́n ṣáájú mi bí ọmọ oṣù mẹ́ta náà ń tọ́ lọ́wọ́ kí ni right wọn as a mother in law ìbò yẹ kó máa gbọ́ ọmọ tèmi náà kó máa fún lọ́mú mi ẹ wá mú ọmọ mi ọmọ oṣù kan ọmọ tí ò tí kò sí kọ. ọmọ tí ò tí kò sí kọ wọ́n wá fún lọ́mú lóṣù kan tó wáyé tó wọ̀ fọ́mọ yẹn lọ́mú ni kò ní dùn mí o wọ́n wá fọmọ yẹn lọ́mú fóṣù kan ẹ wá lọ́mú fóṣù kan tán ẹ wá lọ́mọ tèmi tí mo mú ju ẹ wá gbọ́ mú lẹ́nu ẹ̀ ọmọ náà bẹ̀rẹ̀ sí síkì ṣé ọ̀kan wọn mọ̀ fẹ́ pa ọmọ yẹn ni tó wọ́n ti rí pé ọmọ ológo tí ó wà sí ẹni wọn tí wà tí wọ́n àwọn ọkọ mi wọ́n wá fẹ́ pọmọ mi tòkòtò ọlọ́run dẹ̀ jù wọ́n lọ ìgbà tára sáyà lọ́gọ́sì tí mo padà sílé wọn mo ní wọ́n wá ní à ìbára mi ti yá ní gbogbo wa ló dẹ̀ yẹn mí ìpín róòrù I could not sleep for like two month tó jẹ́ pé òru báyẹn mi nìkan ní mi ní sùn tí mo ara jọ jókòó ó rò kí wọ́n sójú mi àwọn kan sọ yìí pé ọ̀fà ni tí mọ́bì mi àti girama mi náà tọ́jú mi ní ìlú wa ní àpapọ̀ tí bá fẹ́ yàgbẹ́ wọ́n máa gbé mi yàgbẹ́ tí bá fẹ́ sùn wọ́n máa gbé mi sùn I cannot talk I cannot walk I cannot do anything. látà àrísáyà.

mo dẹ̀ tọ́jú ọmọ mi láti sẹ̀tẹ́mbà tí mo ti kó lọ sí ilé mi iye ọkọ mi ò fi ọjọ́ kan báyìí wá kí mi àbí kán pè mí pé báwo ni o ọmọ ń kọ́ o títí kan kọ́ o èmi ni mo ń tọ́jú ọmọ màá ra dáìpà màá ra oúnjẹ ọmọ mi màá ra òdì èmi ni màá tún ọkọ mi náà ó ní ìgbẹ́ ìsinmi ó àbàdàn wa for eight months tó bá wá sí ọ̀dọ̀ mi kò ní nǹkan kan wá ó dẹ̀ máa expect kí n fóun lóúnjẹ èmi ò kí n fún mi ní parọ́ lẹ́yìn ẹ̀ẹ̀kan bóyá tó bá wá tí mò ń dáná lọ́wọ́ inú mi ò jẹ́ kí n dùn mo máa ń fún kó jẹ́ sórí torí òun náà ó ti ṣe nǹkan ó ti ṣe nǹkan tó dùn mọ́ mi nígbà tó ní lọ́wọ́ nígbà dẹ̀ ṣe lówó lọ́wọ́ yẹn náà kò ṣe kówó èmi lọ bọ ìwọ ọmọ ló máa máa kò ti gbẹ nǹkan tó mọ̀ jẹ́ ló kó bá ìjọ ta tún ṣe lémi náà alẹ́ ọjọ́ lémi ogó olóṣooṣù mo dẹ̀ ti máa ń sọ fún máa mọ orú obìnrin tó máa máa bá sùn tó máa máa ṣe kíní bọ ẹni tó wà tó wá jẹ́ pírọ́blẹ́mù gangan báyìí ẹni tó lọ sí sùn tó ẹ̀pù ẹ̀ǹgbà tó wà sùn tó ń gbé obìnrin nínú ìmọ̀ orúkọ òun ló wà níbi ṣe nǹkan tó ṣe tí ò lówó lọ́wọ́ tòun kan. ìyá ọkọ mi ṣàlélẹ̀ wọ́n ṣàlé mi lọ mi mo dẹ̀ lọ. mo dẹ̀ lọ sílé mi mò ń dágbé mò ń dáfà ìjà dágbé bàbá ń lọ́wọ́ ni mò ń ṣe ìjẹ́ wá sọ kọ́kọ́ títí tí mo sàtọ́jú ọmọ mi fóṣù mẹ́jọ mi ìgbówó lọ́wọ́ bàbá ọkọ mi ìgbówó lọ́wọ́ ìyá ọkọ mi ìgbówó lọ́wọ́ ọkọ mo ń lọ shop from shop to my house ilé mi sí ṣọ́ọ̀bù mi five minutes rẹ̀ ìní mi kí wọ mọ́tò èmi mò ń dá gbogbo ìṣòro lórí ọ̀rọ̀ oníṣẹ́yìn mo ní mo lọ sọ́dọ̀ ọkọ mi gbà tí mo lọ ọ̀dọ̀ rẹ̀ alẹ́ ọ̀rẹ́ mo sáré mo jáde mo lọ sí fúdùkò mo dẹ̀ lọ lébì kan bíi kò tẹ́ẹ̀n mi ìgbọ́mọ̀ mi lọ mo gbọ́mọ̀ mi sọ́dọ̀ rẹ̀ lé wípé tí wọn náà ti ẹ̀rí wàhálà tí bó ti ṣe láti jọ ìwọ náà tọ́jú ọmọ yìí lónìí mo gbé e sí ilé ọkùnrin kú ni ẹjọ́ máa bára yín ṣeré iná dẹ̀ wà wọ́n wo fíìmù wọ́n ń pè é lọ sí kúkú mo lè mi fẹ́ lọ sí ṣọ́ọ̀kì torí èmi mi kì í dúró pé tọkùnrin bá fún mi lówó kì í ní jẹun torí mo ti tẹ̀mí ẹ̀ gbọ́dọ̀ jẹ nǹkan tó da sára mi lọ sí kúkú èmi nìkan ní àmà ìdí ẹ̀ mo lọ ń jẹ mo jẹun láti mo jẹ jẹun tán mo ṣe ṣọ́ọ̀kì fọmọ mi mo bá ra náà ó ti pé wọ́n yẹ ọ̀bọ̀ mo sì fẹ́ jẹ́ kó máa jẹ fúù ó máa fi pé one year ẹ̀ eh, one year six months So that ó máa build dáadáa torí kò lára mo dẹ̀ bá mo bá ọmọ mi ṣe shopping. ń bọ̀ wọ́n sọ ẹ́ mú. ìdí wọ́n máa ń so mí mọ́ kídá tèbù ọ̀kan so mí mọ́ wíwò. níbo ni ìlú wo ni. bẹ́ẹ̀ mo yànnà bí òòrùn hmm. bàbá kan wà ń wọ́n pè ní elébúdé bàbá oní bàbá oní bàbá alágbo. elékúndé bẹ̀rẹ̀ sí ń tọ́jú ẹ̀. wọn ò mi o kò rẹ̀ mí o òòsà ló ń bẹ lára mi. òòsà wo. òòsà olúfọ́n. olúfọ́n olúfọ́n adémọ̀ní sẹ́gbìmọ̀adé sẹ́sẹ́ fún òròdú ọmọ ajá tẹ́yọ̀. olúfọ́n èwo nìyẹn. olúfọ́n làpapà. ọ̀yá kì í. èmi àjẹ́ ọmọ aládé ọmọ aládé ọmọ olóòsà òròlú mm. mo bá lù fún. ọlá sunday ọyọ bá lù fún. bo ìhòòhò lọ sí ọba lù fún. ọlá sunday ọyọ bọ rọba lù wẹ ọba lù fún. bọ́ba lù fún ọkọ. lọ bátúrùmù bátúrùmù ní bálùwẹ̀ olódo ni ọ. I try na I don't know anything about this but wọ́n ti sọ ló fẹ́ ṣe ń bẹ ọ̀ṣun ni àbí ọba àlùfọ̀n. ọ̀ṣun kékèké náà ni láti ọba àlùfọ̀n mo máa lọ sí ọ̀ṣun tí mo bá kọ́kọ́ gorí omi. ìgbà wo ni kíní ìṣe. that was two weeks time. Bẹ́ẹ̀ ló. I did not match. But you are mentally retarded. I am not. I am okay. Totally okay. Are you pregnant? Now? Mm. I don't know. But that last two weeks, bí ìrètí lórí náà tí wọ́n lóyún bá kò lè sí lọ. Wọ́n gbà tí mo bímọ. Bàbá ìjóná ẹ̀ dáadáa. I was sick. A, a day Mommy, Mọ́mí ẹ̀ ń Mommy, you want àyíká ti sọ mí wọlé. Wọ́n sun oorun lónìí. Bàbá àlùfọ́ bá mi fi oorun fún wọn. Ni wọ́n fi ráàyè jáde. Wọ́n gba wíńdò jáde. <laughs> ọ̀rọ̀ púpọ̀ ẹ̀rí. am I interesting. you are you that one that particular one is very very interesting. èmi mo wá kọ ibẹ̀ fún ọ níbi tó ti so mímọ́ lẹ́gbẹ̀ẹ́ ó ń ṣe mí bẹ́ẹ̀ ní wèrè kọ́ kálúfà dé ní wèrè kọ́ ẹ fún mi lágbo wèrè kọ́ gbọ́n ọmọ understand me like tẹ́lẹ̀ ni tó mú mi lọ sí ibi tó ti so mímọ́ lẹ́yìn I want him arrested and I will lock him for one week. ọ̀sẹ̀ kan ti tó. yes secondly ọmọ bàbá tó so mímọ́ lẹ́yìn. His name is Opeyemi Elekude. I will lock him up for one week. Sọ́ọ́lì ní ma pọ̀ gan lónìí. Ó pọ̀ gan. Àwọn èèyàn sẹ́ẹ̀lì gan. Èmi ni mo ṣe wà ní dápọ̀ ara wà mí. Àwọn èèyàn ti sẹ́ẹ̀lì gan. Ṣé o lọ school ni? I went to school. Mo ṣe ND but àwọn ọ̀tá mi tó ń ṣe mí tó ń jẹ́ kí rógò mi gbò. I dropped out. Kí ló study? I study business admin. Which of the polytechnic? Oh, far away. Ebonyi State. Mo gbọ́ Igbo na, mo gbọ́ Igbo mo gbọ́ Hausa. Sọ Igbo? Ya never. Ah, so how's that? case Hausa kì í máa ń sá dada, ó My dad is very sick. Ah. Wọ́n ti fọ́ ọ́lẹ̀ sí dáàdì. Dáàdì mi wà lẹ́kọ̀ọ́. He works at Ikeja seven now. He's working with his wife seven up bottling company seven up bottling company. seven up company. ok mm, náà ni. kí ni eléyìí tún kéré. Mm. tó bá ti sọ eléyìí ó sọ bá èmi ni mo yọ eléyìí wọn ṣe dáadáa èmi ni mo yọ wọn sọ bá tẹsí wọn máa ń padlock mi mo ti bá wọn já padlock mẹ́ta wọn máa ń sẹ̀mí ilé wọn máa ń fi sí ibi wíńdò wọn máa ń ti padlock wọn máa ń fi john wọn lè mọ ọ̀rọ̀ mi wọn máa sọ sẹ́yìn n lórúkọ bàbá ẹ rápàpà. bàbá mi my daddy. kò hmm. sí papa daddy mi bi he lives at uh, Mowe. n lórúkọ bàbá ẹ. my dad name is uh, Adeniji Amos Akin. kí ni orúkọ bàbá bàbá ẹ. Adeniji. Right is Ajinipiru. Ajinipiru. He died last week. Um, Ajinipiru. I am here to take the position now. Me and my dad. Offer my máa in àwọn film. I can do it. I am holy. I'm telling you one. My name is Rachel Adeniji Osunfunto Omitara Ifasumo. I have everything. Ẹ say wò ó yẹ kán tọ́jú ẹ lóòótọ́ náà but wọn nílà ti dì ẹ mọ́lẹ̀ tó báyìí náà. I told them now this thing to them mi it talk to two weeks. so so. and they used to beat me. why. I don't know. sọ́ọ̀kì ń lo àgbo tán bá fún ẹni. you know this place? I don't know this place. How do you I get? Used to bus here, but I don't know this. I never seen this place before. I don't know. So how do you get here? Someone brought me. Yeah. Oh, you brought her. Hey. Àti bọ́lá tí mo wá. Àti kára. Ó Come, come closer. Ìgbà tí tọ́jú òun, àtúrò tó kúrò mẹ́. Lọ́nà tọ́jú ẹ̀ka rẹ̀ yà, lóun lọ sábẹ́ ìgbà tó ń lọ jáwé. Ìgbẹ́tẹ̀ ti wá sí ìgbà yìí. Ṣé Mikra ni? Bẹ́ẹ̀ni sà, àti kọ́kọ́ wá sí ìgbà yìí. Mikra bi seven. Níbi five, níbi seven. Mo seven. Ní after six, wọ́n ní tọ́jú náà. Ó wá ní kóun ní gan sàn pé akíló tó ti sọ́ọ̀bù pálátọ́jọ́ ìbò ló wà ìbò ló ṣe. ó ṣàbọ̀ yàrá ẹ̀ lọ́wọ́ sọ wọ́n sẹ́mi. àwọn ìtumọ̀ ìgbẹ́jọ́ òun ní apàdà tó wáyé dúró tó lọ ní ẹ̀wọ̀n nǹkan wà lẹ́sẹ̀ ló lọ bó sì yanjú ọ̀nà tó padà sí. ẹ ṣe gan ẹ ṣe ẹ̀yin ẹ̀yin tẹ́ ẹ ṣiṣẹ́ ti ń lọ ẹ. so I told my husband I'm um, I did go right away. So he now told me that there is no problem. I go something. to I should give you his number. You should call him. Okay. Let's have your husband's number. 081. This is I have like 30 number of my Ah ah! Kábíyèsí ẹ tó fẹ́ bògo rẹ jẹ ọlọ́run ó bògo ẹ jẹ. I am a celebrity. I I commented on your this thing today's program you were with pastor. Ah. I said I love you sir Oriyomi. I am on, my way to your this is. Mi bá mi. And I said I heard you with ọmọ ìlú mi ni ẹ. Ah takùkù mi nọ́mbà. Àwọn ọ̀dọ̀ tẹ̀ wọ́n ó lò lọ ọ̀rọ̀ àṣẹgbà. Òrìṣà yẹn wà lára mi. Ó wà bẹ́ẹ̀. And I wish to go back to my village today. Will you take me there? agbára ọlọ́mọ tó. ìbá fẹ́ lọ mo fẹ́ lọ ọmọ kọ́lọ́rùṣọ́. olùyọmí àǹtá àti orúkọ kìíní. from agidigbo. ìyá ọmọ rẹ ní èdè ṣe wáyé àti fẹ́ lọ́wọ́ ẹ̀ fún ọba tiẹ̀ lọ. èmi ti lọ́kọ̀ wo ni ọkọ̀ rẹ fẹ́ lọ tọ. èmi Thank you. pé ó sọ̀kalẹ̀ ní ẹlẹ́ẹ̀lẹ́ UI níbi opposite ní UI ní opposite UI gbọ́dọ̀ kó wọ́n mọ́tò tó lọ wọ́n wá sọ fún ọ̀sẹ̀ wá sí ìdìbò tó máa sọ. wọ́n sọ wá wá sọ fún ọ̀sẹ̀ wá sí rájú. wọ́n lè yọ kí kúrítà nǹkan wọ́n kàn ń lọ náà. àwa nìkan tó ń ta.

ẹyẹ yẹn wá ti parí o. àparí ṣó o mo máa bì ẹ́. ẹyẹ yẹn wá ṣó o ti parí o. five thousand ẹ bá kọ̀ sí. ṣó o ti parí ẹ ṣé o. orí ọdún sáàdì o ọmọ wọn ní sàgbà ọmọ wọn aláàjì aláàjì eléegun àbí